she will jẹ́ kí tìyín sí tàbí wa o jẹ́ kí madam ẹjọ́. You know how many contracts I want for the company? Ẹ̀yin náà ní sùn tó. Ọjọ́ tó bá sáàkì ẹ̀yin náà nìkan ló máa bá yín. Wọ́n lè sáàkì èmi máa lọ. Wọ́n lè sáàkì èmi máa lọ. Madam ẹjọ́ máa. Madam ẹ wò tàtẹ̀yìn wá. Madam. Ọ̀dọ́ mi ni àṣìfẹ́ obìnrin lélẹ́yìí àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ́ẹ̀ níbo ló kó ń lọ náà mo ń lọ ibiṣẹ́ ó lọ ibiṣẹ́ iṣẹ́ wo lórí tó ń lọ ibiṣẹ́ wo ló ń lọ. mo ń lọ ibiṣẹ́. ibiṣẹ́ wo ló ń lọ o ò fowó ńlá ilé òun náà ń lọ ọ̀rọ̀ ẹyẹ mi mímọ ibi tó ń lọ ọ̀dọ̀ wọn ìyáwó èrè yìí àbí àwọn ìyá jáde jáde. eléṣù ni ẹ o bó ṣe wà eléṣù ni o kì í ṣe èèyàn gidi irú òbí wo ni ìwọ yìí no iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ tó ní good pay báwo mo ṣe lose it i'm asking you a question how did i lose my job i lost my job because of you because you were too arrogant and too jealous ṣé o fẹ́ kí n kú torí tiẹ̀ ni mo jáde lọ sí mo struggle lọ torí nǹkan tá a máa jẹ ní mi fẹ́ wàhálà o i have to go oh, mi lè lọ bó. o oh, lè lọ bí kankan dánwò ìyá gbèrè yẹn lòlò o oh, lè ní lọ bí kankan. ọ̀tá mi ìjọba máa fi ṣe é ní ìyàwó ṣé wọ́n fi ṣe é ní àfi wàhálà ṣáá ṣé wọ́n fi ṣe é ọ̀gbẹ́ni má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ jọ jọ kí ni point ẹni sísìn ṣé yẹn mi yẹn wọn ìbọn kí ni point ẹni sísìn o wo bọ̀bọ̀ yìí o kí máa wọ factors performance. jọ sọ factors mi <laughs> sọ ah, okay how many how many goals ló ní ní ní uefa. ah jọ ojú dùn how many goals ló ní ṣe gbogbo ọ̀la ni ọmọ tó yẹ pé bó ṣe ń lọ yẹn ah. ṣe sí ní onígbà world best lọ́dún. láyé láyé ṣé wọ́n ń pin lọ́fẹ̀ẹ́ ni. Ah, mo ló fẹ́ rí. kí ló dé. ok ṣó wà nínú best three no sọ fún mi sọ wà ní best three. mo dáràn kí ni wàá wọ ọmọ mi bọ́ọ̀lù ṣe ń argue báyìí. ya ẹni tí wàá argue torí eh. wà ní best three. ọmọ mi mo bẹ́rì. ọ̀rẹ́ ọ̀rẹ́ náà nígbà tó tún padà sílé ó rí performance. performance rere mo ní ẹjọ́ pé kò rí ìkọ̀kọ̀ ṣe ní kọ́sà náà ló ti ṣe ní ẹ̀ka. Ah, wọ́n má sọ yẹn o. Ah, eh, ọmọ mi. ìbòrò ni ìbòrò lè ti ṣàlà. nítorí pé ò dágbére ibì kan fún mi náà lẹ́yìn kí n máa bí ẹ lẹ́yìn. ibi tó bá wù mí ni mo lè darí ẹsẹ̀ mi gbà so má ẹ̀fà má bẹ̀rẹ̀ ibi tí máa nà ọmọ fún lọ́wọ́ mi wọ́n ti gbá. ẹ madam ẹ máa tẹ̀kẹ̀ yìí sí o àpò tí mi ò kọrí ọkàn yìí ni wọ́n nà á. ẹ eh! ta ló pè yín sẹ́jọ́ ọ̀ndà ilé kejì ṣó kàn yín ni ṣé bá kọ́ mi ni mò ń bá sọ̀rọ̀ ṣé mo ó jókòó láàárọ̀ kùtùkùtù ó ń rojọ́ kọ́tà dọ̀tí nígbà pé wọn ò níṣẹ́. lémi lórí pé mo sọ pé kẹ́ ẹ behave normal sí ọkọ yín náà ni mo decide gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ẹ má bá mi dọ́rù yẹn wo ẹ má bá mi dọ́rù èmi yàtọ̀ sí òun o ojú ẹ ni mò ń tí o mo yàtọ̀ sí òun ẹ má bá mi dọ́rù yẹn wò rárá. ẹ jọ ẹgbẹ́nu lọ́jọ́ tani kílẹ̀ jẹ́ kílẹ̀ jánu pépé ẹ̀ níṣẹ́ ìyàwó ló ń bọ́ náà ẹ ṣe ni máa rojọ́ ẹ̀rù ẹ̀rù bọ́ tẹ̀ ṣe rí ọ́ dàbí ìwé rírun fún wọn lójú bí ẹ wo ẹ má dẹ̀ sọ́jọ́ mọ́ ẹ ṣe. èmi ni irun kún mọ́ mi lórí ó kú kó fi wèrè sí o ẹ tún jí. má bínú mà ẹ tètè lọ kábọ̀ pẹ̀lẹ́ yes ma. tún jí kó má bínú. ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀. èmi ni ọ̀dẹ̀. ọ̀dẹ̀ ni ẹ ṣé mo ṣe àgbákò tọ́lọ́ ń gbé fún mi nìyẹn mo dẹ̀ ti manage ẹ̀ bẹ́ẹ̀ ṣé dandan ni kò bí lẹ́jọ́ ni. Ah, ṣé bí wọn lo ni àgbákò yẹn ṣé àgbákò yẹn ó di dandan kájọ pin ni. ẹ ṣe bí ìtọ́ dẹ̀ pín sí náà dẹ̀ da ah. ṣé bó fara mọ́ ọ láìkí. ó yẹ o bí ṣé o ṣe tó àfẹ́ léyìí gbóbì ló bá rẹ o. láìrọ ah, èmi ò kí ń nà òrì mi lè nìyàwó mi bó ṣe wà yẹn mò ń tù mò ń bà mò ń rè ni tí ó ọlọ́run ló fi cross tèmi nìyẹn ẹ ṣàlàyé fún kó má gbé sára ẹ kàn ìwọ náà má má gbé sára lọ sọ́dọ̀ ẹ pàápàá èmi àti ẹjọ ń discuss. ṣé mo gbé sára débi kan ni ṣé báwo wá bá mi bí. ṣé bẹ́ẹ̀ mi ló bú ṣé bẹ́ẹ̀ mi ló ń sọ̀rọ̀ sí ṣé bẹ́ẹ̀ mi ló kú ẹ̀. já máa sọ̀rọ̀ wa tá à ń sọ lọ so ní season g tá a wà yìí. yọ̀rá yẹ season mọ́ ó ti ba mood mi jẹ́ season kan kémi tún máa tún sọ̀rọ̀ season ètò gbé wá bá wa ń bì báyìí ojú season lọ tó ń pọ̀ ìpọ́rí mi the only thing tó máa sọ ni kó má bínú kó má bínú dàlẹ́ má bínú eh, dàlẹ́ má bínú eh, lẹ́nu títí. ẹ ẹ bá lọ nà ni dàbí mo ṣe dà ń bọ̀ tó na bí kan lápá tí yẹn lọ kémi náà nílé kó lọ àbí. ó pè mí o. ẹ̀rọ ilé yóò pè mí o. so I, I've been working since morning iṣẹ́ ni mo and um, I got you this It's small but I got a dress for you then owó um, tí mo rí torí mo láti padà lọ́bìnrin lọ́la lẹ́yìn tí five thousand ló so ọgbà four five rí màá mú ilé ìdáni paralola. so you just cook something ká lè jẹun pẹ̀lú ògùn ọlọ́run ọ̀la máa bẹ́ta but that dress is ṣé owó tí àwọn ẹgbẹ́ máa ń wálé fúnyàwó wọn lélẹ̀ àwọn ọkùnrin tó responsible bíi tiẹ̀ ṣé tó bá jáde lọ tó ń bọ̀ wálé ṣé owó tó máa ń wálé lélẹ̀ àwa mú káwé aṣọ ọ̀rá àdògiro kí lélẹ̀ jalansi. I got this dress for ten thousand naira gbogbo tí mo rí sixteen thousand ni mo ra dress ten thousand six thousand kù mo wọ mọ́tò wálé five thousand tó kù ní eh, náà ni mo fẹ́ four five mẹ́ẹ̀ kí mi náà fi yòókù wọ mọ́tò. ta ló rán ẹ ṣe ṣé mo rán ẹṣẹ ni ṣé mo rán ẹṣẹ ta ló rán ẹ ta ló rán ẹnu rà aṣọ lórí ibùkún àwọn aṣọ aṣọ láti dàtí ta ló rán ẹ gbàṣọ lórí ibùkún ẹja rẹ wò ó jẹ́ kí n sọ fún ẹ èmi mọ̀ nípa àwọn ìyàwó èrè kan àwọn ìyá olórí burúkú tí wọ́n ti tán kan lọ́n kàǹpù ẹ̀wọ̀n bì kan èmi mọ̀ o ọ̀rọ̀ àwọn ló ti ń gbọ́ tó nǹkan wa sọ́ọ̀rì ìjọ ti bá ka yín tí mo ka yín mọ́bì kan màá nú yín bàjọ́ wàá mọ̀ yín pé wèrè ó gbá lórí mi gidi gan pé mi ò gbádùn rárá ìwọkùnrin dátidàti useless man. sọ fún mi pé wérí lòun ọlọ́run irú obìnrin wo ló fẹ́ mi irú obìnrin wo ló fún mi níyàwó yìí gbogbo nǹkan tí mo máa ń ṣe láyé mi it's just make her happy I struggle every time I work very hard to make her happy this is what I get. I go to the you sixteen thousand naira and I bought her a dress for ten thousand naira. Yóò kú mi ò. Mo ti jẹun látàárọ̀ nítorí ọmọbìnrin ṣé wọ́n fi ṣe ẹ́ ni ìyàwó ṣé wọ́n fi ṣe ẹ́ ni. actually mi ṣàlàyé fún deeply ṣọgbọ́rọ̀ tiẹ̀ náà eré ló máa ń sá kò kí n rìn ó lè sọ mi pọ́n bọ́n sin kò dẹ̀ má wà wá mọ́. ẹ̀yin lẹ mọ ń ṣàdẹ̀tò àná bíbá yìí. ìyàwó mi náà máa tó dé. o ti change gan o mm, ti change mo sọ pé ìlú náà mi sẹ mo sọ pé àwọn máa like láti rí ẹ lọ lókè sọ̀rọ̀ ní ìṣòro.

Misu. Ṣé wọ́n fi ṣe ẹ̀ ní ìyàwó? Ṣé wọ́n fi ṣe ẹ̀ ní àfijá? Àfi wàhálà ṣá. Mọ wù mí ràn báyìí. Láti ìgbà tọ́rọ̀ ìjà èmi àti Túnjí ti ṣẹlẹ̀, mi ò rojú ẹ̀ mọ́, kò fẹ́ rí mi àwọn ẹgbẹ́ àwọn àbúrò gbogbo ẹbí ẹ̀ pátápátá kò sẹ́ni tó fẹ́ rí mi jọ wọ́n nìkan ni mo fojú jọ. ọ̀rẹ́ mi ó ti tó ẹ̀ ó ti tó ẹ̀ ó burú o ẹni tó burú báyìí ó mọ̀ ẹni tó fẹ́ sọ fún ló ń wá ìwọ gọ́gọ́ fún rẹ̀ dẹ̀ mọ̀ pé ó burú fún rẹ̀ ó ti burú jù obìnrin ò dẹ̀ kí n ṣe bí obìnrin tó bá fẹ́ rí ilé ọkọ gbé kò kí n ṣe gbogbo orúwà tó ń wù yìí kí ló ń ṣe ṣé wọ nìkan ni wàá máa ranjú wàá máa ranjú wàá máa ranjú. ọ̀rẹ́ mi ó ti ń bú mi ó ti ń sọ̀rọ̀ sí mi ó dẹ̀ mọ̀ pé mi ò láìkẹ́ inú mi ò gba ogbon nǹkan ah! kó ṣe kó mú èmi náà bẹ́ẹ̀ náà ẹ kó mú mi bẹ́ẹ̀ wọn náà lè ṣerú nǹkan tí mo ṣe yẹn náà. ọlọ́run jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè jẹ́ ìṣe bẹ́ẹ̀ ṣe bó wá bá ní sí pé à kí lọ bẹ́ẹ̀ bí ọkọ ẹ̀ o mú mi bú onínú ti rún rẹ inú ti bí ẹ má bínú ọ̀rẹ́ ni jẹ́ kí n bẹ sòótọ́ rọ ọ̀rẹ́ méjì tán bá wà tán bá wọ lọ tán wọlé báyìí tán rẹ́rìn jáde wọ́n bára wọn sòótọ́ rọ ni o wọ́n tó bá lejú jáde wọ́n mì pé wọ́n ti bára wọn sọ ọ̀rẹ́ mi change change change gbogbo wa tó wù yìí kò ń ṣèwà tó yẹ kó o. bá èèyàn obìnrin lọ́dọ̀ ọkọ mi nínú ilé mi òun jẹ́ kí n ṣinú bì kì í ṣe pé òun èmi náà kì í ṣinú bí bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ máa wò ó èmi àti obìnrin yẹn a máa ń sọ̀rọ̀ lórí fóònù dáadáa àbúrò ọkọ mi ni bó mi ò mọ̀ mi ò rí rí ọjọ́ tí mo bá nínú ilé mi ṣe mo rò pọ́kùn ọkọ mi gbé ṣe ni mo rò pọ́kọ mi gbóbìnrin wálé òun ló jẹ́ kí n ṣinú bí èṣù ni ọ̀rẹ́ mi jù. wo ti tú ẹ ó ti tú ẹ because wàhálà ẹ ti pọ̀ jù ṣé orí jẹ́ kí n sọ kí nìkan fún ẹ ó burú níjọ́ tọmọdé bá peku àdàjẹ tó bá pẹja tó bá pa àrọ̀ gidi gbàgbà ó máa gbé wá káyé ẹ̀ mọ́lẹ̀ ni ó ti wá pa gbogbo ẹ̀ ó ń sọ̀rọ̀ sí mo tún ń bẹ̀ sọ̀rọ̀ sí o tún ti fẹ́ máa bú mi ìgbà tó mo pọ́ máa bú mi ni kí ló wá sí bíbáyìí fún ṣé kò tó fẹ́ gbọ́rọ̀ lélẹ́ ò lè gbọ́rọ̀ kò ń ṣe pé o ò lè gbọ́rọ̀. má bínú ọ̀rẹ́ mi mm, má bínú kì í ṣe pé bóyá mo bínú mo ẹ mọ mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi ni òun ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn ṣáàjú ọ̀rẹ́ mi tẹ̀lé mi dọ́dọ̀ ẹ̀ kò tiẹ̀ bá mi bẹ̀ ṣùgbọ́n kó tó bá tún rí wọ bí wọn torí pé ó jẹ́ mi nìkan mo ṣe ń kún lẹ̀bẹ̀ tó bá tún rí wọ tó tún bá mi fẹnu sí ọ̀rẹ́ mi jù ṣùgbọ́n fọlọ́run. mo ní ìrò bóyá lè lọ torí èmi ò fàbùkù bọ́n ṣe rí mi táǹtì kíra tí mo ní ẹra sà tó ń pọ́n mi lé tèmi náà pọ́n wọn léyìn ó bẹ́tà because tí bá tún lọ sí tí mo lọ bẹ̀ bẹ̀bẹ̀ kí ló fún mi ní assurance pé òtún ní padà ṣe nǹkan yẹn. ọ̀rẹ́ mi mo promise ẹ mi ní ever mi ní ever try irú nǹkan tí mo try yẹn mọ́. are you sure? i'm so, very sure. so promise mi pé ọlọ́run ọba ń gbọ́ òní ṣe bẹ́ẹ̀ mọ́. ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọba ń gbọ́ ọ̀rẹ́ mi jù ú ṣe irú wo lè léyìí àṣìfẹ́ obìnrin. wọ́n bẹ̀ yín ní gbogbo ìṣàánú akédarí. ọkọ mi ìjọ dáríjì mi mo pàbùrẹ̀ láǹtì kò dé máa wo ìfẹ́ tí mo ní sí ẹ ní o ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n ṣìwàwọ́ ọkọ mi jọ dárí jì mí. ẹ máa gbà mí kẹ ìfẹ́ olórí burúkú olòṣì ìfẹ́ náà dà wọ́n nífẹ̀ẹ́ bọ̀dá mi ló fẹ́ fọ́n olórí dànù fún mi àbí ah ọlọ́run ní gbà fún olórí burúkú ni ẹ ẹlẹ́sẹ̀ òsì méjì àwa wíta ẹ wá kẹsẹ̀ ẹ kẹsẹ̀ òsì méjì wá síbí báyìí ẹ wá wá sílé bọ̀dá mi ẹ wá ń bẹ̀bẹ̀ òṣì ẹ ń bẹ̀bẹ̀ èèyàn tẹ́pẹ́ tẹ́gbẹ́ ti pa wọ́n kọ́ àbí tẹ́gbẹ́ ti pa fún mi ọlọ́run ní gbà fún yín ọlọ́run ní gbà fún yín. It's okay. Ah, what are have you done before? Stop, stop, stop. Stop, please. Don't talk like that. Guess why she... But I'm about to jẹ́ ìwọ̀n lọ́rọ̀ I ask you to stop. Ah, oh God! o. Lórí burúkú ìyàwó ṣì. Fèyí, Fèyí, Fèyí Ṣara, jọ̀ọ́ má bínú. Ẹran tó mérè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ṣan. Do you understand? Ṣorí obìnrin ni wọ́n náà. Tó bá ṣe pé èmi bá lè gun ẹ̀ mo believe pé nǹkan tí àbúrò mi ṣe ìwọ náà máa ṣe ẹ bọ ìwọ má wulẹ̀ má wulẹ̀ react bẹ́ẹ̀ ẹ ìgbà mi wà olórí lèèyàn ó máa ń lọ lórí burúkú lọ́rẹ̀ bí ètò lórí burúkú ìbá yẹn sí kò yẹ kó o fi kan ẹ mọ́ òun kò ṣe nǹkan kan fún wa ó ṣe mí o mo dẹ̀ mọ̀ pé èèyàn gidi ni ẹ sori lórí ọ̀rọ̀ eléyìí àríkọjá ti bálẹ̀ tó ṣú ìwọ náà máa mọ̀ kò ń ṣe kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta tó ti máa ń miss bí obìnrin tí mo dẹ̀ máa ń rò pé òkè ọlọ́run ló mú wa ó máa change tí èèyàn bá fẹ́ obìnrin bíi pé ọkọ mọ̀mọ́ fẹ́ dẹ́mi ẹ̀ lè gbọdọ̀ ni so i am done iṣẹ́ yìí tó ń pariwo pé mo ò níṣẹ́ lọ́wọ́ ọmọ bí iṣẹ́ ṣe bọ́ lọ́wọ́ mi náà iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ so kí lèèyàn ń bẹ̀ lórí eléyìí fún tó bá dijọ́ mi tó fẹ́ nǹkan mi tó fẹ́ kí n ṣe fún ẹ because i know you are a very good person má ṣe willingly do you understand but eléyìí ọlọ́run ní jẹ́ kí n rí mọ́ so òtítọ́ um, time ti máa lo medication mi ó dẹ̀ láti sùn God bless you. ó yẹ bọ́tà bọ́tà bọ́tà ẹ bọ́tà jẹrẹ ìwọ lè léyìí àṣìfẹ́ o irú obìnrin wo lè léyìí àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin ìyá ọkọ òjọ́ lójú ẹbí ọkọ òjọ́ lójú kò tiẹ̀ fẹ́ rí mi wọn látàn kò jẹ́ kọ́kọ́ ó ní láárí bó ṣe ń bàjá ló ń gbé ṣe pé irú obìnrin wo lè léyìí àṣìfẹ́ o. ṣé o ti wá ọ́fà láàrin èmi àti túnjí nìyẹn. ṣó ti ọ́fà láàrin èmi àti ẹ̀ nìyẹn orí bí túnjí ṣe tó àtàbúrò ẹ̀ bó ṣe lé wa síta ọ̀rẹ́ tó bá jẹ́ ènìyàn àbúrò tó jẹ àṣà tí màá fi gbé ẹrú lé o lè pa ẹ. ìkà ni ẹ o so adúdú nǹkan bẹ́ẹ̀ yẹn ló ṣe fọ́kọ ẹ wo orí bọ̀dá yẹn bó ṣe báńdéèjì báńdéèjì báńdéèjì kí ló dé o fẹ́ pàdánù jọ tó bá jẹ́ pé ará àta ni kò gidi ó tiẹ̀ tẹ́ mi ọkàn mi ò dẹ̀ lọ o títẹ̀ mi ni mo jókòó mi mi ìfẹ́ lọ irú ní látijọ́ tóun ti dáyé òun ò tẹ̀rí àfìgbà tóun dé òkè mẹ̀sí tó pé òun ní ẹ̀gbọ́n ha ó jẹ́ kí n tẹ́. Hmm. kò dé máa wò ó mo nífẹ̀ẹ́ ọkọ mi ni ìfẹ́ tí mo ní sí títí ló jẹ́ ṣìwà wù ah! ọlọ́run mi. kí ló sọ ah! wo tí o bá ṣe pé mo rò mí lára tó bá tún dárúkọ ìfẹ́ lẹ́ẹ̀kan sí máa fọ etí ẹ̀ ni ìwọ nífẹ̀ẹ́ èèyàn ló ṣe báyẹn jọ tó bá jẹ́ pé ó ti kú ṣé òkú ẹ̀ la máa lọ bẹ̀ nínú sàárè ni ó lè dáhùn ìkànnì ẹ̀ ń ṣèyàn gidi wo orí ẹni bá ṣe ni o tó bá jẹ́ pé mi làbúrò ẹ̀ ní ọkọ ẹ̀ tó bá pé mi làbúrò ẹ̀ ní bí mo ṣe rí ẹ lẹ́nìyẹn máa bẹ́ orí ẹ̀ mi ì tẹ̀ nífẹ̀ẹ́ rí ẹ mọ́ ó wá ṣe ẹlẹ́ni bẹ́ẹ̀ yẹn mo ti rò bóyá nǹkan tó simple ni gbogbo ṣe bandage orí bọ̀dá yẹn ha ọ̀rẹ́ mi tún nílò òun lè fẹ́ mi mọ́ ní ah, máa bá tèmi lọ. Ah. Ah. owó ọ̀rẹ́ mi má sọkún jẹ mi mo sì ní advice mo fẹ́ gbé nǹkan tó ṣẹlẹ̀ ni pé o ṣì fine gbogbo ẹ̀ ló dà ẹ̀ ojú ẹ̀ neat ara ẹ̀ ń dán nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé ṣé o mọ̀ pé òun make up ń sìn tó bá yá sí tó kun páódà tó make up tó bọ́ síta wàá rẹ́ lòmíì tó máa fẹ́ ẹ̀ wàá rẹ́ tó máa fẹ́ ẹ̀ bóyá tó bá rẹ́ni tó fẹ́ fẹ́ yẹn orí ẹ̀ tí ò pé tí ò set yẹn á wá pé á wá set wàá wá mọ bó ṣe ń gbélé ọkọ ó ti gbọ́ ṣé o rí oorun mú mi láti èékánná ẹsẹ̀ mi báyìí dé gbogbo orun orí mi gbogbo ẹ̀ ló dìde ní sọ́ọ̀tì yẹn tí ó ti lágbára jù ọ̀rẹ́ mi mo need láti lọ bomi sára pẹ̀lẹ́ òwò àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bóyá o fẹ́ máa lọ ni kò bọ́ta tó bá dẹ̀ fẹ́ wá bá mi nílé àdégbà ẹ̀. bá rí bàbá style máa faṣọ yẹn eyelashes mi adúró báyìí mo wá lọ fún wọn ní bàbá ẹran. ìwọ ló ń ṣe. Olúwa ṣe ìgbà fún mi. Mo sọ̀rọ̀ báyìí, mo lọ fọkọ mi gan. Ìṣòro ìgbà ló ṣẹlẹ̀ ni pé ojú òfin rẹ̀ àdúrà ni wọn ọ̀gá sí pé kọ́lọ̀ fún eléyìí sùúrù àti ọkọ alálùbáríkà mi. Àbí kí ló ní mo sọ? Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ pátí là ń sọ. Má ronú lórí ìyẹn, já fèsì ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbáṣe máa ṣe pátí tá máa ṣe gbogbo ẹ̀ tó pé máa gún régé. Ó yàtọ̀ bá tẹ̀ tó lọ sí pátí yẹn, ẹlòmíì ìwé gidi àwọn bẹ̀tà bàtà wo la fẹ́ lò. kí ló máa ń ṣe náà yàn fìlì tún jí o ní bàtà. ẹ ó ti gbọ́. very hands-on guy ó kìtìpá ó dẹ̀

ajá tó ti nínú ìdílé ṣòye fún nǹkan tí mo wá sọ fún ìdílé òkè òkè ẹni yẹn máa tọ́jú ẹ̀ táwọn ah, àbọ̀dá lè jí máa náà ẹ̀sìn èmi gan tí mi kì í ṣèyàwó ẹ̀ fún agbó gbàgbà mo sì gbọ́ kan lánàá mo wá pọn ẹ lédè bíi pé inú rẹ̀ ń gbà ọmọ abúlé ó fẹ́ sẹ́tù dànù ní ọ̀rọ̀ nǹkan tí wọn náà ti kí là ń wá fún un padà sẹ́tù dànù ó wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ti wá rí sí pé aràn rẹ̀ mi t ìwé ẹ̀ ló ṣe sọ pé màá tí wàá ti ń mú ọkùnrin máa sọ fún obìnrin pé òun fẹ́ lọ mọ àwọn ọmọ tí òun máa ṣe é ṣe pé ó kó lápá ní kan jẹ́ méjì irú ọkùnrin ìlú ti. báyìí náà báwo ni o ṣe máa wà nínú mi kó kò máa receive kọ́ọ̀lù ọkùnrin obìnrin imagine. kò dé dá àwọn. Ah, ah, kó máa kó máa receive obìnrin ọ̀tọ̀ ní Fọláṣadé ọ̀tọ̀ ní Fúnkẹ́ ah, nígbà míì gan wá tún máa jọ pink nínú àlọ́ọ̀bì eh, bóyá ṣe sí mi jọ mo gbádùn bàárò alẹ́ ọjọ́ yẹn kankan kò pọ́n mi lè nà àzèmi ìyàwó ilé ẹ̀ tí mo wà nínú ilé ẹ̀ kó tún máa receive obìnrin ẹ̀yin náà èwo náà ẹ fi ṣírò ara yín tó bá jẹ́ èmi kan. kò dá lóòótọ́ mo tún rí òpè ó stupid gan nǹkan tó ń ṣe é fóònù ọkùnrin ni wọ́n ṣọ́ káàkiri at this stage ah, wo ọlọ́run ti ẹ̀fẹ́ ṣe pé kó náà pọ̀ gidi ẹ̀. mo ti mo ti mọ̀ náà ẹ̀yìn ẹ̀lẹ́ máa masáàjì gbogbo gbàgbọ́gbà ẹ̀ máa masáàjì ẹ̀ á ẹ̀jẹ̀ ìwò fíìmù tí mo tẹ̀ jẹ́jẹ́ yín ẹ̀ ẹ̀ ní sáàjì ẹ̀ máa masáàjì ẹ̀ gbogbo gbàgbọ́gbà ah, ṣó ṣó ṣó da bẹ́ẹ̀ ni ṣó ṣó ṣó ṣó ṣó da ṣó da kó máa fẹ̀tọ́ mi tì. abẹ́rẹ́ ọlọ́run bí abẹ́rẹ́ òpònú ọmọ tó fẹ́ kí n sáàjì o bìlífù sí pé nǹkan tọkọ yín sọ yẹn sí kébì wàá máa sọpọ́ọ̀tì wọ èmi ti sọ pé ìjọ tó bá ti tó bá ti dọ́rú irú àṣà bẹ́ẹ̀ wò fóònù òun o ẹ ó bẹ̀ sí search fóònù àbó bẹ̀ sí lẹ́tí mọ́ kiri o àbó sì bẹ̀ bá òun jà lórí kọ́ sórí nǹkan tí wọ́n ní kó ṣe fún ẹ mi ní sọ fún ẹ tí bá sọ fún ẹ ó wàá ti mọ̀ ọ̀ wàá ti fọ́pọ̀ ẹ. bẹ́ẹ̀ ló sọ pé mo máa send ẹ̀ sí mi náà ó ní máa transfer ẹ̀ fún mi lẹ́ni náà. ṣé o fẹ́ lò báyìí báyìí. mo fẹ́ lò lẹ́ni. ìgbà mélòó ni ilẹ̀ ọlá fi máa mọ́ tílẹ̀ bá mú màá fún ẹ ṣùgbọ́n. mo ṣáà máa jẹ kó o kọjá àárọ̀ ọ̀la yẹn. ẹ̀rù ti ń bà ẹ́ kílẹ̀ tó mọ́gí kan mi máa rẹ̀. obìnrin owó. kí ṣé ìwọ àti ẹjọ ya fọ́tò bíi báyìí ta lóbìnrin tẹ́mi ló ń lọ kí ló dé èèyàn ọkùnrin ìjà wèrè báyìí a married man like you ó nọ́mbà obìnrin olórí kọ ya fọ́tò ọkọ ti tèmi kí ni gbogbo náà fèsì nǹkan tí mo ẹ̀ ti jù tí mo ẹ̀ ti jù láyé mi nìyẹn mi ò kí fọkàn mi báyọ̀ ṣeré wo wo wo wo wo wo ìwà àtọ́bìnrin kan wo wo òun náà wo bó ṣe pupa tó ṣojú yoyoyo eléyìí wèrè kan kí ló dé èèyàn ọkùnrin tẹ̀ ṣe wèrè tẹ̀ tóní ti ṣe burú báyìí ná. ṣé wà ókè. ṣé mo wà ókè báwo ṣé wọn gangan wà ókè. ṣé ìwọ gangan ṣó wà ókè ọba obìnrin mi ìyàfa tó. ṣé bí wàá ti ṣe aláwọ̀ mi kí ẹ explain èèyàn tó jẹ́. ọkọ mi ò fún mi ní space now. tani báwo ló ṣe jẹ́. medicine after death lẹ́yìn ìgbà tó ti pariwo lé mi lórí tán yẹn ṣe wàá bèrè. báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ òun bá obìnrin tí mi ò mọ̀ yá fọ́tò òun sọ fún mi pé ṣé mo mọ bó ṣe jẹ́. Allez-y. òun náà kì í máa òun lẹ́gbọ̀n ẹ̀ ní background yẹn alright ma ìpàdé ayọ̀lá máa ní ma alright ma. àwọn ọmọ mi nìyẹn. yes ọ̀nà àwọn fẹ́ wá bá wa ṣeré àwọn fẹ́ lo ọjọ́ mẹ́ta sọ́sẹ̀ kan. ọjọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kan. actually ọjọ́ mẹ́ta gọ́gọ́ lọ́sọ̀ tó bá lọ́sẹ̀ kan àwọn lọ nílé wọn àṣẹkùn bá wo tí ó ń lọ́jọ́ mẹ́ta kó máa lọ ọkọ mi ṣó mọ̀ pé mi ò kí ń like anything tó máa disturb mi àti bá ṣe jọ ń wá èmi ti like ẹ̀ ṣùgbọ́n kó ọmọ mi bá dé ń sìn yìí wọ́n máa dàbẹ́ ní pé àwọn ló máa máa lọ jókòó tì jù ní. ní kẹ́ ẹ ṣé bíi màámi ló máa disturb mi àti ẹ̀ ìfẹ́ mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní ní ẹ̀kọ́ tó wọlé nígbà tí mo wá wọlé mo wá gbé sẹ́gbẹ̀ẹ́ kan mo wá fi ẹ́ replace wọn àmọ́ mi fi ẹ́ replace wọn pátápátá o nítorí pé ìyá mi lè yá mi òun ní gbogbo nǹkan tí mo dà nílé ayé. Mm, mm, mm, mi sọ pé ìyá ẹ̀kọ́ nìyá ẹ̀ o mi sọ pé iye kan ni iye but ah, ah, eh, ìyàwó lè mi ìyàwó ẹ lè mi na kọ́ ṣáà máa lọ́sẹ̀ kọ́ kọ́ lọ́jọ́ mẹ́ta ọ̀sẹ̀ kọ́ lọ́ba rẹ̀ kò sí nǹkan tó bá ṣe sí i. àṣìfẹ́ ṣé wèrè ìṣe ẹ̀ kí ni gbogbo nọ́sẹ̀sì tó ń bá mi pàfọ́ọ̀mù lálẹ́ àná yìí mọ́ kí ló ṣe kí ni pírọ́blẹ̀mù ẹ̀. ó láyà ni ó láyà ó ní àyàkú ẹ̀ tí wọ́n sì kó láyà ni wọ́n jáwọ́ nù lé mi ó wá ṣépè fún mi orí ẹ ti dàrú orí ẹ ti burú ó ń pe akọ mi ṣé mi ò ní right láti sọ̀rọ̀ sí ẹni kí ló ń pọkọ mi fún wọ́n táì tó ń pọkọ lọ́kọ̀ wọ́n táì tó ń pọkọ lọ́kọ̀ ó wá sọ fún mi pé ṣé wèrè wọ ọgbọ́n ni wèrè wà lórí ẹ̀ wèrè wà lórí ẹ̀jẹ̀ pàpà. ọ̀rẹ́ máa wọ̀ dé máa wọ̀ pọ̀ lóyún sórí ẹ̀ ti dàrú ni èmi ń pọkọ lọ́kọ sọ ọkọ ẹ̀ ti jẹ́ nǹkan tí mi lè pè wọ́n sí. àwògẹ́dẹ́ máa wọ kòkó yè tán ó wá di kì àbí jọ sọ fún mi náà ṣé mi lè pọkọ ẹ̀ kí ló pọkọ mi fún kí ló fẹ́ pè fún. ò ṣé o ti gbàgbé èmi màá ni mo dúró. wọ ẹ̀hẹ́. o ti gbàgbé pé èmi ni mo introduce èmi yìí sí ẹ ìwọ tó introduce èèyàn sí mi irú yìí pọ̀ irú yìí jà pàgọ́ tó jẹ́ pé ẹ̀yin lè máa sọ pé kínní yìí ó dáa o máa bọ̀ á fún ẹ o ẹ tún máa máa lọ gbà padà á mọ ọrùn yìí ṣáà má pọkọ mi mọ́ má pọkọ mi mọ́ bí ó fi ọkọ mi báyọ̀ ṣeré ṣó ti gbọ́ rí nìyẹn. ọkẹ́ wa ìjọba ń jẹ́rú ìwọ. irú obìnrin wo lè léyìí àṣìfẹ́ obìnrin. irú obìnrin wo lè léyìí àṣìfẹ́ obìnrin. pani kú sórí bẹ̀rẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin. ẹ̀rí sí àwa bá ń ṣeré dáadáa ni. ṣé ọjọ́ tẹ́yìn náà bá máa wá sọ́dọ̀ wa kẹ́yà ní ní pílánì pé ọ̀sẹ̀ kan báyìí lè máa fi bẹ́ẹ̀ mi àti mọ́mì ṣeré nínú ọ̀sẹ̀ kan tẹ́ẹ̀ bá náà lu ọ̀sẹ̀ kan yẹn gan-an mi ní gbà fún. ọ̀sẹ̀ kan kéré jẹ́ lóṣù kan hmm. ayé <laughs> kan ṣe ayé pàṣẹ tì kò tiẹ̀ dárúkọ pé kí wá lọ wíkẹ̀ndì nìkan. kò sí wàhálà ẹgbẹ́ bá kọ tí ẹ lọ bá mọ̀ mọ́ àwa náà dẹ̀ ti gbéra wa wá. ẹ má rọ ìmọ̀ àwọn ọba yín ṣe ọ̀pọ̀ ṣe bí ọ̀sẹ̀ kan tó ń dárúkọ. Hmm. èmi náà mọ̀ pé iṣẹ́ mi sí wàhálà aṣá ti máa ríra láyé àtàlàfíà báyìí. kí ló dé aya mi ó súnmọ́ wa ni ó lè lọ dájú. mo mo wà òkè mi tí mo máa ń ìyàwó kí ló dé tẹ ṣe ní ẹwà òkè mi tẹ wà bọ tẹ ṣáà rí pé gbogbo wa jókòó sí ibà à ń ṣeré ẹ wá jọ ìwọn àná òkè wa máa bá wa ṣeré ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀ wọ́n ní mo wà òkè mi tí mo wà. kí n tiẹ̀ ó náà wà òkè ó dẹ́nu lọ nífun o fẹ́ fòsàn wá sí ìgbà sweetheart ṣé wàá òkè. mo wà òkè o mo wà òkè. I know you okay. ẹ̀gbọ́n mi ṣé kò ṣe pé èmi àti ìyá ti wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìlú. o ò ní mọ̀. kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin. Pọ́nmi kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin. Ìyá ọkọ òjọ́ lójú, ẹbí ọkọ òjọ́ lójú. Kò tiẹ̀ fẹ́ rí mi wọn látàn. Kò jẹ́ kọ́kọ́ ó ní láárí bó ṣe ń bàjá ló ń gbé ṣépè. Irú obìnrin wọn. Wáyé tí wọ́n lọ sọ́sọ́ tó sọ bí tó ní malaria ṣé ti wá fún olúgbà àwọ̀ ti fún lábẹ́rẹ́. ìgbà tí dókítà ṣàǹsọ fún mi pé It's a lie. Má sọ fún mi pé ó tọ́ ni. Oh, my pee, I'm happy to hear Are you sure? Yeah. Are you sure you're pregnant? Want me to help you? It is light, I'm so happy. Ṣé wàá mọ̀ kó tó máa ṣe ní sí? Ṣé I'm going to reduce it. Yes, torí mi fẹ́ kí o tí o wá sọ fún mi dùn nǹkan tí mo máa dùn sí mi náà. Ah, ah. ṣé nǹkan tó bá ń gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin ìyá àti ẹ̀mí fún màsí òjò náà kò bọ́ sí mi. kò ń ṣe bí ìyá tó bí mi lọ́mọ inú wọn máa dùn láti gbọ́rù good news báyìí. ọ̀jẹ̀ ṣe bí ṣe ló sọ fún mi pé àwọn náà fẹ́ lè three days ní ìgbà ó ti ń lọ bí three days ní ìgbà. sweetheart máa rí i ilé ìwọ rẹ tí mo bẹ tó wá ní six months ní báyìí ṣé wàá tó fẹ́. lórí náà tiẹ̀ lè wá lu ewé kìíní báyìí káwọn tí wọ́n sọ tó lè ní bẹ́ẹ̀. torí pé òun ẹ̀ tí close mọ́ mi nìyẹn tó bá close mọ́ wọn she's so pleased and so yes. mo ti gbọ́ fọ jẹ́ kó tètè padà kó tètè padà. irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin ìyá ọkọ òjọ́ lójú mama mama ah but mama kí ló dé kí ló dé tó jẹ́ pé ibi ìbàyìí lẹ fi ṣe ilé oorun tẹ́ẹ̀ lè wọnú yàrá yín lọ́kẹ́ lọ́tún mi ò láìkí ẹ o èmi ò fẹ́ o ah, ah. bí ṣe tuntun mi bá ṣe mọ̀ pé ẹ máa làágùn sí i agún yẹn máa wá rùn bẹ́ẹ̀ táwọn àlejò bá wá wáyọ̀ wá máa wò pé kí ló dé tínú lérùn báyìí màmá mi ò fẹ́ o. ṣé lórí pé mo kàn rẹjú lásán bíbá ló ṣe ń gbá iṣẹ́ àmọ́ mi lára. ẹ̀rẹ̀jú bíbá ṣé ẹ̀ ní yàrá tẹ̀ ń sùn sí ni mo bí iṣẹ́ ìrìn yàrá tẹ̀ ń sùn tó jẹ́ pé bíba ilẹ̀ wa fi ṣe ilé oorun màmá mi ṣe kọ́kọ́ tí ò dáa ẹ̀yin lè máa kọ́ ọ́ bọ̀ mí lẹ́nu ẹ̀yin lè máa wá wàhálà mi jẹ́jẹ́ mi ni mo jókòó mi o kí ló dé gan-an jẹ́jẹ́ mi ni mo jókòó mi sí bíba yìí nà ọ́ ẹ má sùn sí bíba yìí mọ́ ẹ ti gbọ́ ẹ má sùn sí bíba yìí mọ́ bíba yóò ṣe ilé oorun kí ló ìyàwó kí ló dé lọ sókè jù bọ̀ ṣé ẹ realize pé ìyá ọkọ yín lẹni tẹ̀ ń pariwo lé lórí báyìí kí ló dé táwọn máa pọ̀ tó tó báyìí ṣé ọmọ pé mo kọ̀ bí títí ẹ̀ mo kọ̀ bí títí ẹ̀ mi mọ̀ pé yọkọ̀ mi nì ìwọ ló máa sọ fún mi pé ìjà ló wà ní sànńdé. ṣé o ní ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ ó ti yé mi ṣé nígbà tí bọ́dà mi tiẹ̀ ti gbé ẹ wọnú ilé ìná ìtọ́ tí èmi ti kọ́kọ́ fi ojú mi méjèèjì rí ẹ báyìí mo ti mọ̀ pé àṣìra ọjà ni ẹ ah, ìwọ tó tó ṣojú dododo bí ojú èmèrè yìí tó ṣẹ̀ṣẹ̀fẹsẹ̀ tún ti kì í bẹ̀ lọ ara ti fún mi pé o ò lè gbádùn rárá òun ṣe ẹnu

kí ló fún ẹ ní káàtì láti lọ sínú kíchìn kó lọ máa mú ẹran méjì tó kù tí mo fẹ́ jẹ bọ́ tó ti jẹun tẹ́lẹ̀ náà kí ló lè dá jẹ òwúrò oníjẹkújẹ báyìí. kí ló sọ̀rọ̀ kò gbé ẹnu ẹ̀ dákẹ́ dúró ná ṣó ti já wèrè ni. èmi ò kọ́ kí wọ́n rí ẹgbẹ̀rún ná kí ló jẹun nínú ọpọlọ ẹ̀ tó pé wà kò gbélé pé wíyá pé wèrè kó pàdé orí ọ̀pọ̀ pàdé orí ṣe ṣe bá ṣe bá bá kọ̀ pẹ́ ní òṣìṣẹ́ dání èmi náà sọ̀rọ̀ sí tòun náà wá sí sórí ẹlẹ́sìn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ mo jẹ́ ó kéré sí mi mẹ́ respect wa lè fún ẹ̀gbọ́n ẹ̀ dèjì mo ní kó fún ẹ̀ níyàwó ẹ̀ má bá a sọ̀rọ̀ ìyàwó tó tẹ́ ó wà mọ̀ gan sórí ẹ̀gbọ́n mi náà ni mo rọ̀ mọ́ ẹ lára tẹ́lẹ̀ ni mo fún ẹ tẹ́lẹ̀ tí respect yẹn kò sí bẹ́ẹ̀ mọ́ nítorí alákọ̀ọ́lé èèyàn ni mo rò bí pé mi ò mọ̀ pé alábùkù ni ẹ sóbi tó ti wá kọ àbùkù yẹn gidi gan dé ojú ẹ̀ báyìí tí ò wá lè ṣòro ẹ fact màá nù ẹ́ màá nù ẹ́ ní àwọn àyàn máa gbọ́n nulẹ̀ ìwọ amúdúkúrádà àtà tó sọ̀rọ̀ ìdàkudà sínú ilé. òun lọ́wọ́ sí tòun wà lọ́ọ̀bì náà. tẹ́ bá dálẹ̀ tàṣà gbàrà yín pé àgbàlagbà ní yín mẹ́ ẹ báwo lẹ́yìn ṣe báyìí kò make sense ẹ ẹ lẹ́ẹ̀lẹ́ lè gbà. wà ó kì í náà kò make sense ayé náà ti ń dàgbà náà. ẹ bá pè é sọ̀rọ̀ mo ń bá wọn kú sọ̀rọ̀ mo ń gbẹ́ni gbọ̀ngbọ̀ sí ṣé mo pè é sọ̀rọ̀ ni. Ah, dúró ṣé ọ̀rọ̀ tí ọmọ ẹ sọ ṣé kò sọ̀rọ̀ mbẹ́ kẹ́mi kẹ́mi ha mi ikú mọ̀ bọ́lá jẹun ẹ dúró ó jó ní fún ẹfọ́tù ó jó ní tìgbè ìdìbò fàyà bí aṣọ. ó dọ́nà ló tó sọ ìlú kan ṣé gbogbo lọ́fẹ́ tún ni ṣé ìwọ nìkan ni ìwọ lánàá ìwọ lẹ́nu bí ẹ̀kọ́ àkọ́kọ́ ni. ẹ pẹpẹ sí o mo fẹ́ kẹ́ fún mi fún sọ̀pọ̀ o. èmi jẹ́ bá ṣàbí àbí mo jẹ́ Mike Tyson ẹ dúró jẹ́ kí n sọ kí n kọ̀ fún mi. tẹ́ ẹ tiẹ̀ kò gbọ́ torí pé ètí wọn fi gbéyàwó ọ tó bá ti délé sí mi ò dá alábàámu pa lásìkò sórí ìyá ọkọ ẹ àbúrò ọkọ ẹ àtọkọ ẹ fúnra rẹ kó fún ọ ní ọgbọ tó kún ojú òṣùwọ̀n ní tí mò ń jẹ́ kó yé ẹ ni pé kó o máa tẹ́ nípa fún wọn dáadáa ní tí èmi fẹ́ yẹ ó sì di àṣẹ. ọjọ́ ìṣẹ́ wà òkè ó wà lọ́dún gan-an. tá ẹ fẹ́ sọ fún mi lélẹ̀ èmi rò pé mo rẹ́ fẹ̀yìntì ni èmi ò mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó máa máa sọ sí mi níṣẹ̀lẹ̀ yìí náà tún ń bú mi èèyàn kó oúnjẹ mọ́ mi lásán ó pọ̀ mọ́ mi nínú ẹ̀ ń sọ adúgbò ọ̀rọ̀ tó tó báyìí fún mi. àǹtí mi àǹtí mi kò sí wàhálà mọ̀ kó kúrò ẹ̀ kẹ́mi mọ̀ pé mi ò léèyàn kẹ́mi ṣe irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin pàmí kú sórí bẹ̀ǹbẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin mi kú sórí bẹ́ẹ̀nbẹ́ sọ́kọ àṣìfẹ́ obìnrin ìyá ọkọ òjọ́ lójú ẹbí ọkọ òjọ́ lójú kò tiẹ̀ fẹ́ rí mi wọn látàn kò jẹ́ kọ́kọ́ ó ní láárí bó ṣe ń bàjá lọ. Ah, ojú ẹ rèé. o kàn dídí dọfẹ ládùúgbò ààrẹ mọ Well, it's a long story. I'm just happy to see you again. <laughs> Same here. Báwo ni kan? Kí ló wá ṣe ládùúgbò ẹ̀? Um, mo wá rọrẹ̀ mi kan bíbá yìí ni. Ọ̀ oh, ní bíbá ẹ̀? Yes, òun náà mo dúró díẹ̀ tí mo fi rí ẹ. Eh, eh, actually, um, èmi náà wá rí ọ̀rẹ́ mi kan ní inú bíbá yẹn. Mm-hmm. Eh. I'm just happy to see you again. <laughs> Níbo wá ló ń gbé sí? Ah well, um, ilé mi ò jìnnà sí bíbá yẹn. Hmm. Um, jẹ́ kí n ní contact ẹ. ok. tèmi tèmi. fẹ́ bẹ sọ nínú mítà wà yẹn but mi mọ bí mo ṣe fẹ́ put. ṣé o lè tó yẹn ni. ó wúwo láyà mi gan mi ìdẹ̀ mọ bó ṣe máa. ṣe yẹn inú mi dùn láti gbọ́ that you are pregnant for me I'm happy to hear this it's a good news. pé mo ti níyàwó lé no o ní láti ròyìn I'm happy to hear this ṣorí bẹ́ẹ̀ dábàá ṣe máa rìn pé kò ní sí problem kankan ṣá because honestly my, my can, I can get rid of it. Uh, no you don't need to get rid of it uh, jẹ́ ká fi gbogbo nǹkan lẹ̀ sọ̀wọ́ lọ́hùn àtọwọ́ máa mi ó mọ nǹkan máa ṣe máa mi lèmi máa lọ bá mo mo ṣe máa mú yàdéjì mo mú yàdéjì pé mo nǹkan bọ́dà mi ò mi mọ bí mo ṣe fẹ́ ṣe o someone is pregnant for me and I don't know how to present it. are you, are you sure? sọ fún mi pé òun ti lóyún. nǹkan tó wá ń bọ́dà mi ni pé mi ò mọ bí mo ṣe fẹ́ present ẹ̀ fún kẹ́mi. má ah, sọ fún kẹ́mi o má sọ nǹkan fún kẹ́mi o yẹ kó mọ láàrin èmi àti ẹ má jẹ́ kẹ́ni kankan gbọ́ o ti gbọ́ yá bò ni o bó tá a bá bò tí kẹ́mi bá gbọ́ á lọ yọ oyún ẹ̀ bọ́lẹ̀ ni hmm. má sọ nǹkan fún má ṣe ìfẹ́ débi tó máa sàn kọ́kọ́ fún un láàrin èmi àti ẹ̀ jáde kápò báyìí. sapá ọjọ́ náà lápá máa ń pa ọjọ́ tọmọdé bá dárí sọ̀rọ̀ ọjọ́ náà nìrókò máa ń kó ọlọ́run wá fẹ́ gbà ń bí wọ́n ti fọ náà rẹ̀ ẹ̀yin tó láyé o ẹ̀yin yàmi òsùnmọ̀ ní fíà ẹ̀yin yàmi ọ̀pá kí ọ̀là kí alágogo dẹ àwọn ajẹ́dọ̀ èèyàn mọ́ bí àwọn ní jápà àwọn ní jáwì àwọn láyé ńlá ti ń kéragajì kéragajì àwọn láyé ńlá ti ń kéragajì kéragajì lọ́sàn-án àti lóru apá mẹ́rìndínlógún làwọn yàmi ẹlẹ́yẹ ní wọ́n fi mẹ́jọ sílé ayé wọ́n fi mẹ́jọ sálẹ̀ dé ọ̀run mẹ́jọ tó wá fi sílé ayé ọmọ fi túntọ́ ọmọ ènìyàn ṣe ni mẹ́jọ tá lè dé ọ̀run fi bàtọ́ ọmọ ènìyàn jẹ́ mẹ́jọ ni wọ́n fẹ́ bọ́ gbà báyìí tó mọ dàwọn ọ̀tá rẹ bíbá dìbò ẹ̀yin tó bá yọ ọ́ ó yẹ jẹ́ mi níwọ̀n tèmi agbára yọ̀ ǹda <laughs> mo mọ̀ fáàlì jẹ́ kójú ó tì mí torí mo yẹ ọmọ nígbàmọ̀ èrùkẹ́ nígbàmọ̀ ọ̀rùn mi là agbára yẹ ìdá <laughs> wo kámi ibi tá a wí náà rèé mo mọ̀ pé wọ́n ó fún mi ojú òsì ní tì mí ẹ̀yin tó bá yẹ ẹyẹ ló sọ̀rọ̀ mọ̀lẹ́fíà apanimọ́wọ́ àgún olókìkí òru ẹ̀yin lọ gàlàǹtà ẹ̀yin lọ máa jẹ̀dọ̀ yẹn mọ́ bì. kẹ́mi mo ṣe fálára kò hún mi mo ṣe fàjẹrò kò hún mi o mo ṣe fún ọ̀gbọ́n àgbà kò hún mi ṣé làwọn fẹsẹ̀ fún yìí kò ní wọ́n o torí iṣu gbígbẹ́ kan kì í wọ́n ọbẹ̀ kò ní wọ́n gbà gbà má jẹ́ kẹ́rù ọba o bàálọ́wọ́ mi bó ṣe kéré mọ tó hùn iṣẹ́ rẹ̀ jùlọ nígbàkúgbà tó o bá ti fẹ́ lo iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ yìí kẹ́mi ìwọ dárúkọ ẹni tó o bá ti fẹ́ lò sínú ẹ̀ kó wá mọ ní ẹyẹ sí ẹyẹ fapá sí. ẹyẹ sí ẹyẹ fapá sí. ẹyẹ sí ẹyẹ fẹsẹ̀ sí. ẹyẹ sí ó fẹsẹ̀ sí. ó bọ́ sílé alárọ̀ pọ́n lọ́mọdé. ó bọ́ sílé àjèrò ó pọ́n lọ́mọdé. torí jọ́tọ́mọ kékeré bá dárí sapálapá máa ń pa. jọ́tọ́mọ kékeré bá dárí sapálapá máa ń pa níjọ́ tọmọdé bá dárí sọ̀rọ̀ kò ní roko ó kó. níjọ́ tọmọdé kiri bá dárí sọ̀rọ̀ kò ní roko ó kó. níjọ́ tọmọdé bá dárí sọ̀rọ̀ rúurú jọ́nà náà rúkú ẹ̀ wálé. níjọ́ tọmọdé bá dárí sọ̀rọ̀ rúurú jọ́nà náà rúkú ẹ̀ wálé. lọ́ba tán lọ́ba tán. bàbá àmọ́ ó tún kù kí ló kù. ṣe rí ìyá ọkọ mi àtàbúrò ìṣe hmm. ló ń bá mi ṣorogún nulé mi báyìí wọ́n fẹ́ kẹ́ bá mi ṣe iṣẹ́ tó jẹ́ pé ó máa da ẹ̀yin wọn méjèèjì kọ́ kẹ́yìn sọ́kọ mi kọ́ má fẹ́ ríra wọn sójú kó lè jẹun gbádùn ọkọ mi bàbá. ọmọ eke ò mọ ògùn ìpínlẹ̀ fọ́ mo ń sọ fún wípé agbára mẹ́rìndínlógún níbẹ̀ lọ́wọ́ ìgbà àwọn ìyàgùn mi ẹlẹ́yẹ mẹ́jọ ló fi sílé ayé mẹ́jọ ló fi sáyé dé ọ̀run mẹ́jọ ta lè dé ọ̀run mo gbélé ọlọ́wọ́ yìí gbogbo nǹkan tó bá wù tó o bá ti fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ ìwọ máa sọ sí ó yá o fẹ́ kí ìyàkọ rẹ ó kú lónìí ó fò bó o ní kọkọ rẹ ó darọ kọ́ ọ máa ti kiri kọ́ máa fi tọrọ owó bẹ́ẹ̀ ni ó ṣe rí àmọ́ ó ní kìlọ̀ o ó ní kìlọ̀kìlọ̀ o lọ́dà fún ọ sórí níjọ́ tí àkèrè dùgbọ̀n bá fẹnu sọlẹ̀ báyìí ni wọ́n kàn lẹ́ pa níjọ́ tí sí ọwọ́ rẹ ìbálẹ̀ kan lẹ̀ gbára hàn ìjókèjọ ìjọ asínwín ọ̀yà òru. bàbá hmm. ọlọ́run ò ní jẹ́. ọlọ́run ò ní jẹ́ kọ́ èṣù gan ò ní gbà tọ́ba kan lẹ̀ kò lérò o. bàbá kò ní jẹ́. ẹ́ mm-hmm. eh? ìyẹn tẹ̀ ti dàfẹ́ ní ìdè confession ìyẹn ti di ẹgbẹ́ tirẹ̀gbẹ́ ẹgbẹ́ tirẹ̀gbẹ́ ó ti dúpẹ́ èyí tó ṣe kókó báyìí ni ọkọ mi o ìyàwó tó lóyún tó wà ń ta tóun ti torí ẹ̀ pé orí ẹ̀ tó dàbí lórí bá a ṣe máa lọ mọ àwọn ẹbí yẹn o kọ́mọ wọlé wa ni o ah, èmi ni ọlọ́pẹ́ tí ìbá ṣe wípé lẹ́ni tó wà níta tó lóyún ọlọ́run má jẹ́ kí tèmi gbé má jẹ́ ṣe lásán ah, ẹ́ ìyẹn ni ká mú ẹsẹ̀ sí báyìí o èmi ti ṣe tán. bá a ṣe máa màmú èèyàn ẹ̀ tá a máa ṣe yìí tá a máa ṣe bá a máa ṣe ìyàwó lóní rẹpẹtẹ ni bá a dẹ̀ má kàn ṣe lọ́mọ wọn ni kí ìyàwó wọlé wá sínú ilé torí àwa ń lọ ibi tá a ti wá a dá fiẹ́ sínú ilé yìí ìwọ àti obìnrin ló yẹ ká ìjọ wà nù ilé àbí ilé tó tó ìṣó máa dánìkan máa máa ṣe ṣóṣòṣó ni ẹ ìyẹn ni kókó báyìí. ìṣàjẹyìn àwọn bá gbélé láti jọ ìtí wọn mọ. kò sẹ́ni tó mọ̀ fúnra rẹ̀ ló sọ fún wa wípé àjẹ́ lòun báyìí ẹ òun ló ń porí ọmọ lọ́mọ tó mọ tó tó tó mọ bọ́lá òun ṣe ṣẹ̀dá ẹ̀ ẹ́ tó sọ ló gbà fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ẹnìkan ò ṣe é àti ẹ̀dúpẹ́ tá a tètè mọ̀ tó tètè fi wọ̀n báyìí ìyẹn ní kókó ewé ni ẹsẹ̀ tó yẹ èèyàn bá máa ṣí láyè ọlọ́run ti mọ̀ gbogbo òrìn tẹ́lẹ̀ máa rìn ọlọ́run ti mọ̀ ọlọ́run ti ló máa fẹ́ òun nìyẹn ó lè rẹ ti kọ́ ẹ̀ ọlọ́run ò lè jẹ́ kọ́mọ wà bẹ́ẹ̀ kó ti bá tiẹ̀ lọ kọ́lọ́mọ wọ̀ ọ́nú lé lókù àbí. ẹ̀wọ̀ ẹgbẹ́ gbogbo yẹn kúrò lọ́kàn ṣeré mi mo tẹ̀ ṣe wà mí lè wait ẹ ìyàwó tuntun yẹn jẹ́ káyọ̀ tẹ̀ ṣe pápápá bí mọ́mí ṣe sọ ó máa bọ́ nínú ilé ó ti yẹ yín ẹ wò eléyìí ó ti bá tiẹ̀ lọ jẹ́ kó máa lọ ẹ mọ̀ mọ́ gba tí mo kọ́kọ́ rí báyìí mọ́mí mi ò wá òkè pẹ̀lú ẹ̀ rárá ọlọ́run spirit mi ò bọ́ ọmọbìnrin yẹn ṣe mo ti mọ̀ pé nǹkan tó máa padà yẹn ìgbé ayé mi wọn. torí ṣé bó tiẹ̀ ṣe ṣe yẹn dání èmi nìkan àtọkọ mi ni kò fẹ́ bí ọkọ rí kò fẹ́ kọ̀ọ̀kan èmi kàn ń wo ni ṣùgbọ́n ọlọ́run ti dá sẹ̀ríà fún fúnra rẹ̀ ohun tó tọrọ òun lórí torí náà ètò àbá máa ṣe ní kíákíá sí ọ̀nà ká falẹ̀ mọ́ ká ṣe mo mọ̀ pé léyìí ò lè dàbí e, ìyẹn tiẹ̀ e, yìí máa ṣọmọlúwàbí àbí máa ṣọmọlúwàbí. Hmm? ẹ wò mọ́ mi ó tiẹ̀ máa ṣọmọlúwàbí nítorí gbà tẹ̀mí mi tẹ̀ in fact ah ọmọ dáadáa ló máa jẹ́ spirit mi tiẹ̀ bóun ṣe. ayọ̀ ìbàlẹ̀ dáadáa. dáadáa yàtọ̀ sáàjì olójú yòyò yòyò. honestly gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí n bá sọ wípé kò yà mí lẹ́nu ah, irọ́ ni mo pa because gbogbo ẹ̀ kàn dàbí fíìmù lójú mi nìyí lọ ní ẹni tí mo ti fẹ́ tipẹ́tipẹ́tipẹ́ tèmi àti ẹ̀ wá lose contact tèmi ẹ̀ bá wèé pé mo tún lè rí mọ́ láyé mi ọlọ́tún wá ṣe é èmi àti ètò wa pàdé ní àìmọye ọdún tó ti pẹ́ látún wá pàdé látún wá ríra ọlọ́run wá sọ pé òun ló máa jẹ́ àdìmí mi honestly I am just too happy. sèmẹ ṣorí ọ̀rọ̀ ọlọ́run ọba wa yìí òun nìkan lọ̀rọ̀ ẹ̀ máa ń nítorí nǹkan tó bá fẹ́ kó ṣẹlẹ̀ gangan ló máa ń ṣẹlẹ̀ ó ti máa plan life wa gan fún wa káwa gan tó pààlẹ̀ fúnra wa inú mi dùn pé you are finally mine. <laughs> so, nǹkan tí màá wá fẹ́ kó o ṣe fún mi sí ni wípé kó sọ pé ọjọ́ báyìí la mú ọjọ́ báyìí ni kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá wo àwọn parent mi láti lè fi hàn wípé as serious and they ready. láti fẹ́ yàwó. yes. <laughs> all right darling um, màá sọ fún mọ́mí so ìgbà tó bá máa jẹ́ i'll get out to you. now that you are now in my house, I won't entertain you today. You will be the one to entertain me. While I kitchen here, while Well, uh, yeah, you big deal because um, yes. now this house is now officially mine. Yes. So I'll do as I like. Thank <laughs> you. Okay, I'll be back. All right, sweetheart. Irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin? Irú obìnrin wo lèléyìí àṣìfẹ́ obìnrin? Pàmí kú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin. Pàmí kú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ àṣìfẹ́ obìnrin. Ìyá ọkọ ò jọ lójú, ẹbí ọkọ ò lójú kò tiẹ̀ fẹ́ rí mi wọn látàn kò jẹ́ kọ́kọ́ ó ní láàrin bó ṣe ń bàjá ló ń gbé ṣe pé irú obìnrin wo lélẹ́yìí àṣìfẹ́ obìnrin irú obìnrin wo lélẹ́yìí àṣìfẹ́ obìnrin ìyàwó pankéńké kò bá tètè kó yíwẹ̀ padà kó bá máa kábàámọ̀ o ìyàwó pankéńké kò bá tètè kó ìwé padà kó bá máa kábàámọ̀ o.